òun ló jẹ́ ń wá dúpẹ́ ọlọ́run tèmi mo ní ìfẹ́ rẹ pọ̀ lórí ayé mi ni mo ṣe mọ́pẹ́ mi wá ayérayé ìfẹ́ rẹ pọ̀ lórí ayé mi òun ló jẹ́ ń wá dúpẹ́ àánú rẹ pọ̀ lórí ayé mi ni mo ṣe mọ́pẹ́ mi wá mo ní ìfẹ́ rẹ látìgbà ìwáṣẹ̀ ìfẹ́ rẹ lọ́wọ́lọ́wọ́ ìfẹ́ rẹ tí ó mọ́ jọba nígbà táyé ò bá sí mọ́ ó ti dára tó ó ti pọ̀ tó lórí ayé mi ọlọ́run tèmi mo ní ìfẹ́ rẹ pọ̀ lórí ayé mi n ò róhun tí mo lè fi wé ìfẹ́ rẹ ló ga ga ga ga lórí ayé mi ó yàn mi fẹ́ ó yàn mí kẹ́ ó tún ń gbé mi bí ọmọ ọwọ́ ó tún ń tọ́jú mi ó ń ṣe mí pẹ̀lẹ́ ọlọ́run yanu mo ní ìfẹ́ rẹ pọ̀ lórí ayé mi ayérayé ò ṣe àánú rẹ pọ̀ lórí ayé mi kò sóhun tí mo lè fi wé bàbá mi mo ní má ṣe ká oore ọ̀fẹ́ rẹ kúrò lórí ayé mi. kábíyèsí olódùmarè ìfẹ́ rẹ ti pọ̀ tó lórí ayé mi àánú rẹ ti pọ̀ tó lórí ayé mi kí ni mí bí mo ti máa ń sọ lójoojúmọ́ pé kí ni mo já mọ́ tèmi bá dé ẹ lójoojúmọ́ èmi ò pé èmi lọ́mọ bàbá àgbàlagbà bàbá tó fẹ́ mi dénú bàbá mi tó nífẹ̀ẹ́ mi arúgbó ọjọ́ àdàgbà má tẹ̀pa àdàgbà má pààrọ̀ òye nítorí ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n pé àwọn lọ́mọ gbá ọmọ ṣàsùn ṣùgbọ́n èmi lọ́mọ bàbá tó bá lórí ohun gbogbo kábíyèsí àgbà ńlá bàbá mi náà ni mò ń ké sí òun mo sì ti ń dé tí mò ń kí yín kó àmójúbà kọ̀tún ètò ìjíròrò òwúrọ̀ ó di dandan kẹ́ ẹ máa bá ń kí bàbá mi ni. <laughs> ó di dandan kẹ́ ẹ mọ̀ bá ń kíra fún bàbá mi nítorí pé bàbá tèmi òun ni bàbá bàbá àwọn bàbá great great great great grandfather <laughs> kí ló ṣẹlẹ̀ ẹ mọ̀ bá ń kí bàbá mi kájọ máa gbé ìgà kájọ máa yìn lógo kí n tí wàá máa fi léyìí kí yín kó àmójúbà àkọ́tún ètò ìjíròrò òwúrọ̀ ọlọ́jọ́ tẹ́ni lórí Kaftan television Yorùbá àtìyìn tẹ́ ẹ nífẹ̀ẹ́ sí orúkọ tèmi Ọlá Ọ̀nàbàjọ́ ayálúwa ṣeun náà fún mi aláṣà kẹtìyín gangan tí ò kọ́ mọ́ọ̀nù bẹ́ẹ̀ dẹ̀rẹ́ èmi àti àlejò mi tá a jọ máa sọ̀rọ̀ lénìí wọ́n ti wà ń kalẹ̀ wọ́n ti wà ń digbé á kọ́ ẹ̀kọ́ tó pọ̀ lórí ètò tèmi ìyá Fúnkẹ́ ẹ bá ń pè ìyá Rọ́mọkẹ́ kájọ ṣètò tèmi kó dùn kó láàrin nítorí pé gbogbo ẹ̀kọ́ tá a máa kọ́ a rí owó fi rà á a rí owó fi rà ara ọ̀tọ̀ náà ni ètò tèmi bá dé. àkúrò ọ̀rọ̀ ṣe ti kékeré tí mo kọ́ fún wa ó ní mo pé àkórí ẹ̀ ní ìtẹríba fún àwa obìnrin. Ẹ́ tá a bá ń sọ̀rọ̀ ní agbègbè tá a ti bára wa tàbí kí n sọ pé society tá a wà tàbí kí n ní irú ilé ayé tá a ti bára wa báyìí ìtẹríba fún àwa obìnrin nínú ìgbéyàwó ó ṣe pàtàkì ọ̀pọ̀lọpọ̀ ìgbà la dẹ̀ máa ń sọ pé ah, kí ni mo fẹ́ tẹríba fún ṣebí ìkọ̀kan náà ni wá ẹ̀ ṣe bọ́kọ mi ni ẹ̀ ṣe bó love mi ṣebí mi ń ṣerú ẹ̀ ṣebí kò rà mí ṣebí igbá ṣebí àwo láàmú sọ tẹnu wọn ò mọ dùn ṣùgbọ́n mo ní ayọ̀ láti sọ fún wa wípé tí obìnrin bá ní ìtẹríba nínú ìgbéyàwó nígbà tí ọkọ yẹn ò kì í ṣe wèrè ọkọ tó o fẹ́ tí ì ṣe alágànnìgàn ó di dandan kóun náà máa fi ọ̀wọ̀ tiẹ̀ fún ẹ àwọn olóyìnbó pé respect is reciprocal ọkọ tó o bọ̀wọ̀ fún ọkọ tó o pọ́nlé ọkọ tó o ṣe gẹ̀gẹ̀gẹ̀ fún kò lè rí irú obìnrin bẹ́ẹ̀ kó máa gbégbájú fún ọ tá a bá rí ọkùnrin tó ń ṣe bẹ́ẹ̀ tíyàwó ẹ̀ ń pọ́nlé tó ń tẹríba tí ò yẹnu ṣùtì sí tó sì jẹ́ ìgbájú ló ń gbé fún ẹ rèé mú lọ sáárò kórè wo ara rẹ̀ lọ́gbà àwọn lárùn ọpọlọ ìtẹríba ohun tó dáa nínú ìgbéyàwó àwa obìnrin bí mo ti máa ń sọ fún wa ẹ yéé jẹ́ ká máa fi ká máa fi ara wa wé àwọn ọkọ wa mọ́ ẹ jẹ́ ká máa sọ pé àà ikọ̀ ọlọ́run pàápàá ó sọ ó ní orí ni àwọn ọkùnrin jẹ́ nínú ìgbéyàwó bẹ́ẹ̀ dẹ̀ ọ̀gá méjì kì í wà nú ọkọ̀ kan ó níbi tẹ́ ẹ bá ti rí ọ̀gá méjì nínú ọkọ̀ tọ̀hún sì máa fa síárìn sí apá bí irú ìgbéyàwó bẹ́ẹ̀ ó sì wáá di nǹkan tí ó irú ọkọ̀ bẹ́ẹ̀ ó di tó máa forí sánpọ́n ó túmọ̀ sí pé tí ọ̀gá méjì bá ti wà nínú ọkọ̀ ìgbéyàwó irú ìgbéyàwó bẹ́ẹ̀ kì í tọ́jọ́ gbogbo ọ̀rọ̀ tí mo mú sẹ́nu lóòrè ni pé ìtẹríba nínú ìgbéyàwó fún àwa obìnrin ohun tó ṣe pàtàkì tó ṣe kókó ni ẹ jẹ́ ìdí òkè lọ́wọ́ kiri fẹsẹ̀ rajó kí n fi ijó kí n fi gbé àlejò mi gẹ́gẹ́gẹ́ sórí ìjókòó nítorí gbogbo ọ̀rọ̀ tó máa bá wa sọ lénìí ọ̀rọ̀ ìgbéyàwó gbogbo ohun tó ní í ṣe pẹ̀lú ìgbéyàwó pátápátá náà la máa tú yẹlẹyẹlẹ lénìí ẹ má ì tí lọ síbi kankan ẹ kú kalẹ̀. lórí Kaftan television yorùbá àtìyín fún àǹfààní ẹ̀yin tẹ̀sẹ̀ ń darapọ̀ mọ́ mi mo sọ fún wa lẹ́ẹ̀kan mo ní orúkọ tèmi ọlá ọ̀nàbàjò àyàlúwa ṣe ọlá fún mi bẹ́ẹ̀ dẹ̀ rí àlejò mi tí mo fẹ́ lọ gbé gẹ́gẹ́gẹ́ sórí àga wọ́n ti wà ń kalẹ̀ báyìí wọ́n ti wà ní digbí bàbá wa ni wọ́n nínú olúwa àwọn onímọ̀ ni wọ́n nípa ọ̀rọ̀ ìgbéyàwó wọ́n jẹ́ ìránṣẹ́ ọlọ́run alàyè wọ́n tún jẹ́ marriage counselor guidance and counseling gbogbo ẹ̀ náà ni wọ́n ṣe pọ̀ bàbá wa ẹ káàbọ̀ sórí ètò. ẹ rọba ẹ kúṣẹ́ ṣé dáadáa lè dé àlàáfíà ni gbogbo lè ń kọ́ àlàáfíà la wà olúwa ṣeun bàbá wa wọ́n ti wà níkàlẹ̀ ẹ sì rí ojú tiwọn bóyá kì í ṣe báyìí yẹn bóyá kí bàbá wa kàn bá wa ṣe àfihàn ara wọn fáwọn aráalé. orúkọ tèmi ni ìránṣẹ́ ọlọ́run alààyè mm. adémọ́lá ọmọ adépọ̀jù. Mm mo wà pẹ̀lú iṣẹ́ ìránṣẹ́ láti máa lọ káàkiri láti ìletò sí ìletò hmm. ní Nàìjíríà àti ní ẹ̀yìn odi ẹ̀yìn odi hmm. mo dẹ̀ tó jẹ́ tó máa ń sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ ìgbéyàwó inú ìrírí ìgbéyàwó hmm. bá wù mí fúnra mi ní ìsìn mo rò pé táwọn bá ní ká ń kà ní méjì méní méjì mi tiẹ̀ fẹ́ bèèrè ni. màá ti lò tó ogún ọdún hmm. ó lé méjì nínú ìgbéyàwó. nínú ìgbéyàwó bàbá wa ṣètò tọ́lẹ̀sẹ̀ twenty two years. bẹ́ẹ̀ ni mà. Hmm. ilẹ̀ ti ta sí. ilẹ̀ ta sí. Hmm. <laughs> ọlọ́run ẹ ràn mí lọ́wọ́ inú ìrìn àjò yẹn ọlọ́run jẹ́ kí ọlọ́run jẹ́ kí ìgbéyàwó wa kú ní àbàwọ́n ọlọ́run jẹ́ kí ẹsẹ̀ wa yẹ̀ inú ìrìn àjò yẹn a ti ń rìn bọ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ ó jẹ́ ìgbéyàwó tí ọlọ́run lọ́wọ́ sí torí nǹkan tó wà nínú ọ̀rọ̀ ìgbéyàwó ni wípé kéènìyàn ò tó wọnú ẹ̀ hmm. ó yẹ kéènìyàn ó fi àdúrà bẹ̀rẹ̀ hmm. tí wọ́n bá fi àdúrà bẹ̀rẹ̀ nígbà tí n fẹ́ wọnú ìyàwó mo máa ń sọ hmm. fún ìyàwó mi ní arábìnrin gbọ́ yá gbàdúrà dáadáa ká tó wọlé nígbà tá a dẹ̀ bẹ̀rẹ̀ yẹn náà tá a bá wò ìyàwó mi jẹ́ àkọ́tẹ́ pé ó máa ń Tuesday gbàdúrà fúnra wa ń gbà yẹn mo lè wà ní Èkó kó gbàdúrà ó dẹ̀ ọlọ́run sòràn àlọ́ tẹ́ pé tẹ́ bá béèrè béèrè lọ́wọ́ ìyàwó mi hmm. lọ́dún wọn yẹn lọ́hùn tẹ́ hmm. béèrè lọ́wọ́ wọn nìbàdàn kémi wà ní Maiduguri hmm. kẹ́ béèrè ìbéèrè kan náà lọ́wọ́ mi ìdáhùn àwọn méjèèjì kò lè ta sí ara wọn so a ti rí dájú pé ìrìn àjò yẹn bá ara mu láti bẹ̀rẹ̀ then nígbà tá a tún rìn síwájú díẹ̀ máa ń sọ kinní kan fún obìnrin ohun kan tí mo kó ìrìn àjò yẹn náà ìrìn àjò ni wípé kí aya àti ọkọ kàn máa jà Hmm. ìjà máa wà nínú ìgbéyàwó ẹ má jà tanra wa jẹ àwọn gbọ́nmísí omi ò tó díẹ̀ díẹ̀ àwa ṣùgbọ́n tá a ti lè kórìíta pé ọkọ àtìyàwó ti ń lu ara wọn ó ti ń kú níyàwó hmm. èmi lè sọ fún ogún ọdún ó lé méjì gbáko hmm. èmi ò gbọ́wọ́ sókè lura ìwo tèmi rí kò sí nǹkan tó fẹ́ fà ó máa ń sọ ká tó gbéyàwó gbáyìí nǹkan tí wọ́n mú jáde yẹn nígbà pé ìjọ tí n ti gbọ́wọ́ sókè tí n ti gbá etí ẹ̀ nínú ìrìn àjò tá a fẹ́ bẹ̀rẹ̀ yìí tètè yá akẹ́rù ẹ̀ kọ́ ọmọ lọ hmm. torí tí wàá di ẹlẹ́ẹ̀kejì tí máa ma sọ pé mo fẹ́ ẹ̀mí ọlọ́run ní jẹ́kẹ́mi burúkú wọnú wa tẹ́mi ẹ̀ bá tún lọ wọnú ènìyàn kó o fẹ́ lù ẹni tán gbá létí lákọ̀ọ́kọ́ tí ẹ bá dẹ̀ ẹ̀ nígbà létí mọ́ nímọ̀ bẹ́ẹ̀ni ikùnkùn kò ṣe ìkúùkù á gbogbo àwọn onírúurú ìṣẹ̀lẹ̀ hmm. so ìgbéyàwó jẹ́ ohun tó jẹ́ wípé ọlọ́run lọ́wọ́ sí tí a bá wò nínú ìwé mímọ́ náà hmm. bíbélì sọ nínú ìwé Genesis lórí kejì ó sọ̀rọ̀ wípé fún ìdí èyí ni ọkùnrin yóò fi ìyá àti bàbá rẹ̀ sílẹ̀ yóò sì dàpọ̀ mọ́ ìyàwó rẹ̀ wọ́n á jẹ́ ẹyọ kan hmm. màá fẹ́ ṣe àpèjúwe ohun kan nínú ìrìn àjò yìí hmm. ìsọlọ́run sọ pé ọkọ àti aya wọ́n á darapọ̀ ṣe ọ̀kan hmm. ẹ wo ọwọ́ mi márààrún yìí màá fi ṣàpẹẹrẹ ọwọ́ àkọ́kọ́ yìí dúró fún bàbá àti ìyá ọwọ́ kejì yìí hmm. ó dúró fún àwọn àbúrò àbí ẹ̀gbọ́n tó hmm. wà ní tí bàbá ẹni yẹn bí hmm. ọwọ́ tààrin yìí ó dúró fún ìwọ fúnra lára rẹ gangan gan ọwọ́ tẹ́lẹ̀ yìí ìdí tẹ́ fi rí pé ọwọ́ iná máa ń fi òrùka ìgbéyàwó sí ó dúró fún ìgbéyàwó rẹ ìwọ àti ìyàwó rẹ ọwọ́ kan tó kàn nísàlẹ̀ yìí ó dúró fún àwọn ọmọ tẹ́ ẹ bí tá a bá ṣe practical kan àwọn onímọ̀ ìjìnlẹ̀ Chinese náà mú kíní yìí jáde hmm. tá a bá ṣe àlàyé kan a bá mú ọmọ ìta bá so pọ̀ báyìí hmm. eléyìí tó jẹ́ ti ènìyàn yìí ká mú sẹ́gbẹ̀ẹ́ ká yọ kó láàrin ẹ̀ ká mú báyìí hmm. bí o pé ó ní wọn á darapọ̀ di ẹyọ kan eléyìí tá a pè ní bàbá àti ìyá ẹ wò tá a bá ní ká ṣí ó ṣeé ṣí láìsí ìdààmú eléyìí tá a pè ní ìtumọ̀ ẹ̀ ní wípé lọ́jọ́ kan. Hmm. ìwọ àti bàbá àti ìyá rẹ ó yára àpínyà á kú wọ nìkan hmm. now èyí tó jẹ́ ti àwọn siblings àwọn ẹbí ẹ àwọn àbúrò ẹ ẹ̀gbọ́n hmm. ìyẹn náà tẹ́ bá ní ká ṣí wò ẹ wò ó ṣeé ṣí ẹ ṣe èmi náà fẹ́ ṣe ni ẹ ṣe mà ẹ ṣe <laughs> ó ṣeé ṣe ṣí now èyí túmọ̀ èyí túmọ̀ sí pé ìwọ àti àwọn àbúrò àtẹbí ẹ lọ́jọ́ kan ó lè gbà wọ́n lé kán mọ́ bẹ́ẹ̀ gbé pọ̀ wọ́n á kú òun ilé ẹ̀ lọ́jọ́ kan now tí ènìyàn bá bímọ òun lélẹ̀ tó kàn nísàlẹ̀ pátápátá yékeré ìka yékeré tí ẹ bá ṣì ẹ náà ó ṣeé ṣí ṣùgbọ́n tẹ́ ẹ bá ti pa mẹ́rẹ̀ẹ̀rin pọ̀ báyìí tẹ́ ẹ bá ní kẹ́ ẹ ṣe eléyìí tó jẹ́ ti ìgbéyàwó tí wọ́n ń fòrùka sí kò sẹ́ni tó lè ṣí ẹ̀dánwò kò sẹ́ni tó lè ṣí ẹ̀dánwò ṣó ṣe é ṣí ẹ̀hẹ́ ṣí àwọn èèyàn ṣí ìyẹn ṣí ó yà ẹyọ kan tìgbéyàwó yẹn kọ́ <laughs> <laughs> ìdí nìyẹn tí a fi kọ́ wa lẹ́kọ̀ọ́ wípé ìgbéyàwó ṣèkìtẹ́yàn ń kú gbùú hmm. ènìyàn máa ń wo jinlẹ̀ hmm. tí àwọn bá fi wọnú ẹ̀ ó láyé máa ń sọ pé ọlọ́run ò nífẹ̀ẹ́ sí kí ìgbéyàwó túká kẹ́nìyàn ó tó wọnú ẹ̀ ó hmm. yẹ ó rò ó ó yẹ ó gbàdúrà kó mọ ohun tó ń lọ ṣe now ẹ jẹ́ kí n tún mu lọ síbòmíì níbẹ̀ máa ń sọ fáwọn ìmáa ìgbéyàwó ọjà òkùnkùn ni hmm. tá a bá fẹ́ wọnú ẹ̀ torí pé obìnrin tàbí ní ìdílé ọ̀tọ̀ hmm. ọkùnrin tàbí ìdílé ọ̀tọ̀ ìwà wọn níbi tán ti ń jáde bọ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ ni bọ́n ṣe kọ́ wọn bọ́n ṣe tírèèni oníkálukú hmm. ọ̀tọ̀ọ̀tọ̀ ni now wọ́n wá dé lọ́sàn-án kan òru kan wọ́n darapọ̀ pé àwọn fẹ́ dẹyọ kan ah, ẹjọ́ kò ń ṣe ohun tó rọrùn bọ́lọ́run ò bá dá sí. now ìdímọ̀ ọpọ́jọ́ òkun ni pé ìgbà tọ́lọ́run bá dá sí ló lè jí ọjà ìmọ́lẹ̀ hmm. nínú ayé àrí ọ̀pọ̀lọpọ̀ tó yẹ pé wọ́n máa ṣègbéyàwó lé ní láàrin ọ̀sẹ̀ kan hmm. ọdún kan oṣù kan ọdún mẹ́ta ìgbéyàwó ti túká ìkànṣẹ́ ìní àgbáyé lẹ́nu lọ́wọ́lọ́wọ́lọ́wọ́ ní ìsìn báyìí tí gbogbo ènìyàn ń kà tí gbogbo ènìyàn ń gbọ́ ẹnìkan ní gbogbo àgbáyé òun àtìyàwó ẹ̀ ti wà papọ̀ fún ọdún mẹ́tàdínlọ́gbọ̀n hmm. tán ẹ̀ṣẹ̀ ń túká nísìn nísìn nísìn nísìn pé àwọn ò bára mu mọ́ hmm. ṣé ọlọ́run fi ààyè ẹ̀ sílẹ̀ fún wa bẹ́ẹ̀ ni twenty seven years kò ń ṣe tọ́lọ́run fẹ́ bẹ́ẹ̀ hmm. so ìdúmọ̀ ìpè lọ́jà òkùnkùn ni pé kò sí ìmọ̀ tẹ́lẹ̀ now tẹ́ bá wo nígbà tọkọ àtẹ̀ ọ bá parapọ̀ tán di ẹyọ kan èmi á máa sọ fún àwọn ènìyàn ohun tí à ń pè ní courtship ká tó ṣègbéyàwó mm. ẹ jọ kò kọ́ nǹkan kan o ẹ má jà tanra wa jẹ kóòtù àti ṣíìpù. ẹ ẹ kò kóòtù mm. kò ṣíìpù kankan ẹ mm. jẹ́ àjọ yẹ̀ wò obìnrin tó lóun kóòtù ẹ ẹ jọ sùn pọ̀ ẹ ẹ jọ ṣe ohunkóhun pọ̀ ó wá di pé ẹ dẹ̀ mọ̀ nínú ìrìn àjò gbàgbọ́ gẹ́gẹ́ bí àpẹẹrẹ o ò gbọ́dọ̀ débẹ̀ wò. kó wá di wípé o wá ṣègbéyàwó tán mm. o dé mo kà á nínú bóyá Facebook àbí nǹkan kan lẹ́nu mm. social media ṣá a ní ẹnìkan ṣègbéyàwó ní Nàìjíríà yìí hmm. ìgbà tí òun àti ìyàwó jọ wọlé tira wọn mm. tọ́jọ́ àṣepọ̀ ìjọ kìíní ó mánéèjì nígbà òdìjọ́ kejì ó pe màmá pé hmm. ìgbéyàwó yìí èmi ò ní dúró nú ẹ̀ wò. na ohun tí ò mọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó ti wá mọ̀ ó ti wá mọ̀ nísìsiyìí pé agbára òun lè gbé ó ní nǹkan ọmọkùnrin yẹn lè gbé ó lágbára ju tòun lọ ó ti tóbi ju òun lè gbà á sára ìgbéyàwó yẹn láti túká wọ́n inú wọ́n lọ kóòtù náà tú wọn ká láàrin ọ̀sẹ̀ kan kábíyèsí ẹ ti pé ọjà òkun ni kò mọ ohun tó ẹni yẹn ní now ohun tó ń pè ní courtship níbẹ̀rẹ̀ yẹn èmi hmm. máa ń sọ ọ́ yẹn pé kì í ṣe courtship hmm. akànmọ́ra wa ni. Hmm ibi tí courtship ti bẹ̀rẹ̀ ẹ bá fẹ́ mọ ìyàwó ẹ̀ hmm. àárín ọdún márùn-ún àkọ́kọ́ nínú ìgbéyàwó òun ló ń tán pè ní courtship gangan wà. courtship wà. ibẹ̀ láti máa wọnra wa. àṣejọ bẹ̀rẹ̀ rẹ̀ àníyàn. bẹ́ẹ̀ ni bóyá ṣe ló ń hanrun Hmm. ọkùnrin tó ń hanrun ìyàwó tó ń hanrun bóyá ṣe lò láìkẹ́ tó ń hanrun hmm. ibẹ̀ ló máa mọ̀ ibẹ̀ lẹ́jọ́ máa ṣe bẹ̀rẹ̀ sí ní ṣe àtúnṣe hmm. díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ mo dẹ̀ máa sọ yàn tí ìgbéyàwó rẹ bá ti lè survive ọdún márùn-ún àkọ́kọ́ ó ṣeé ṣe kí ìgbéyàwó rẹ máa túká ṣùgbọ́n torí aláti fi àkókùn ẹ ṣe ìmọ̀ra ẹni gbólóhùn márùn-ún kan wà tí mo fẹ́ sọ àkọ́kọ́ nínú ẹ̀ ni. Eh, bàbá wa eh, kó tó di pé ẹ máa sọ gbólóhùn márùn-ún yẹn ẹ jẹ́ ká dé òkè lọ́hùn náà ẹ kẹ́yìn lè sinmi díẹ̀ ká fi ẹsẹ̀ rajó ó ní wo lẹ fẹ́ ká rè é wò ká fi fi ẹsẹ̀ rajó ńlé kẹ́ ẹ tó wá tẹ̀síwájú nínú àwọn ọ̀rọ̀ tẹ̀ ń dánilẹ́kọ̀ọ́ tẹ̀ ń fún wa nínú ọ̀rọ̀ ìgbéyàwó. orí ìgbéyàwó tó bá ti dùn. orí ìgbéyàwó tó bá ti <laughs> dáa bàbá wa ní ẹ ká lọ wo orin ìgbéyàwó tó bá ti dáa ká fi fi ẹsẹ̀ rajó ńlé èmi ìbá tẹ̀ ní kẹ́ bá wa wá ọlá adé orí kẹ́ fún wa ní ọlá adé orí káfífi ẹsẹ̀ rajò tá a bá padà dé bàbá wa máa tẹ̀síwájú nínú ọ̀rọ̀ tí wọ́n ń bá wa sọ ẹ kú kalẹ̀ má ti lọ síbi kankan á padà bọ̀. káàbọ̀ padà sórí ètò ìjíròrò òwúrọ̀ lórí Kaftan television yorùbá yín níbi tá a wà tá a ti ń ṣe àfojúsùn ayé tó rẹwà bẹ́ẹ̀ dẹ̀rẹ́ àlejò mi ẹ̀ tí wọ́n ń dá wa lẹ́kọ̀ọ́ nípa ọ̀rọ̀ ìgbéyàwó nínú ilé wa ẹ mọ̀ pé èmi ò fẹ́ràn kí ìjà kó máa wà nínú ilé wa bẹ́ẹ̀ dẹ̀rẹ́ èmi ì fẹ́ràn kí òkú pẹ́ ń túká kó máa bọ́ sí àárín ìgbéyàwó wa nítorí ẹ̀ náà la ṣe gbé bàbá wa wá kí wọ́n lè bá wa sọ èyí tó pọ̀ nínú ọ̀rọ̀ lẹ́ni ká sì lè rí ẹyọkàn tàbí méjì náà mú nínú ẹ̀ bàbá wa wọ́n sì wà ń kalẹ̀ wọ́n wà ń dìgbé ẹ kú kalẹ̀ sà. yes wa ẹ̀mẹ́ sà ẹ fẹ́ sọ àwọn àwọn kókó kókó bíi márùn. ẹ bíi márùn hmm. márùn náà ni kò ní ju márùn lọ hmm, hmm. kókó márùn tá a lè mú nínú ìgbéyàwó tí ìgbéyàwó nílò láti fi fi ẹsẹ̀ múlẹ̀ ṣinṣin <laughs> àkọ́kọ́ nínú ẹ̀ ọlọ́run á ràn lọ́wọ́ commitment. Mm ìfọkànsìn. ìfọkànsìn kéèyàn fi gbogbo ara sí ẹlòmíì tó bá ti wọnú ìgbéyàwó ó fẹ́ ṣe trial and error kábíyèsí. èèyàn ń ṣe trial and error nínú. ìgbéyàwó wọn ní yorùbá pò wọn ní pé ènìyàn kì í kẹsẹ̀ bodò hmm, kó mọ kígbe òtútù kéèyàn tó wọnú ẹ̀ hmm. ó yẹ kó wò dáadáa kó wò fín hmm. kó tó kó wọ̀ ohun tó o bá ní ṣe má lọ kíwọ́ bọ̀ now tó bá ti wọnú ẹ̀ ó nílò kí ènìyàn ó fi gbogbo ara sí kí wọ́n committed sínú hmm. ẹ̀ mo wà níbì kan lọ́jọ́ kan gẹ́gẹ́ bí àpẹẹrẹ àwọn ènìyàn ń sọ̀rọ̀ mi ò ní làádélẹ̀ hmm. torí ọ̀rọ̀ yẹn dùn mí gan níjọ́ tó ń sọ wọ́n ní kò sí ọkùnrin tó wà hmm. tí ò ní ní side chick. àbórí lùlù lẹ́gbẹ̀ẹ́ ògiri àbórí lùlù lẹ́gbẹ̀ẹ́ <laughs> èmi wá dá wọn lóko ní ìrọ̀lẹ́ ń pa wọ́n ní no no no kò rí bẹ́ẹ̀ pé kò sí ní kò sọ́kùnrin ọmọ èmi o hmm. mo ti ṣègbéyàwó ní ìsìn as at that time bóyá bíi twenty one years ní last year ni hmm. ìgbéyàwó mi pé twenty two years ní March ọdún yìí hmm. mo ní for twenty one years èmi ò rí ihò obìnrin mìíràn lẹ́yìn ìyàwó mi torí pé. Hmm mo wà committed sínú ìgbéyàwó yẹn hmm. kò sóhun tí mò ń wá lọ síta hmm. tí ẹni tí mo ní sínú ilé ò ní kábíyèsí. ṣé ẹni tó wà mí jìyà nígbà tí ìyá le tí ìyá wà lójú pálí hmm. tí màá fún ní one thousand naira kó fi sí ọbẹ̀ ìyàwó mi á sí ọbẹ̀ one thousand naira ẹ má kò ní fọwọ́ kò lówó tó fẹ́ fi kún o á sè é á dẹ̀ máa farabalẹ̀ jẹ ó dẹ ó jẹ́ obìnrin tó ebi mo sọ pé èèyàn gbọ́dọ̀ fara jìn sínú ìgbéyàwó nìyẹn hmm. nígbà tó àtúbẹ̀rẹ̀ sí ní bímọ ìyàwó mi kọ́ àwọn ọmọ lẹ́kọ̀ọ́ débi wípé èrú máa ń bá ìfúnra mi pé irú àwọn ọlọ́run fún mi yìí hmm. àwọn ọmọ mi nígbà tó ayé kéré a lè má lówó tá a fi máa jẹun. Hmm. wọn sì ní ṣojú kòkó. àwọn ọmọ mi á sọ fún akànjí làárọ̀ táwa ti parí monday devotion ẹnìkan ní wọn lè nawọ́ sókè daddy i think we must fast today. Hmm wọn mọ̀ pé kò sówó lọ́wọ́ mi o. Hmm. kábíyèsí. wọn mọ̀ pé kò sóúnjẹ nínú ilé o torí wọ́n kéré hmm. èyí àkọ́kọ́ nu wọn ó fi bí three years ju second one second one fi bí one year ju the last one so wọ́n kéré wọ́n ti lè wọ́n ti pé ten years bá ti mò ń sọ yìí hmm. wọ́n ní dádì ó dàbí ẹ̀ pé ó yẹ ká gbààwẹ̀ lénìí wọ́n ní ṣé ìwọ lè gbààwẹ̀ ó ní ah, ẹbẹ́ yìí máa ń gbààwẹ̀ àwọn náà fẹ́ gbààwẹ̀ ẹ fi kọ́ wa nà ó kò dẹ̀ so oúnjẹ nù lé kábíyèsí àwọn ọmọ yẹn jura wọn sáwẹ̀ káàgó méjìlá ó tó lù ìkankan hmm, mi ò ní mi ò ń sáré kiri tèmi nìyẹn hmm. èmi ò ń tọrọ mi ò ń sáré máa ti kúnlẹ̀ máa máa bẹ̀ lọ ọlọ́run tó ráwọn ọmọ yẹn hmm. wọ́n bẹ́ẹ̀ sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ ìyá ebi ń pa wọ́n o wọ́n gbàwẹ̀ gbàwẹ̀ sí ọlọ́run àwọn ọmọ yẹn ọlọ́run dẹ̀ máa wo tiwọn aràn aláàánú sí mi ní ìṣẹ́jú yẹn ohun tí ìyá wọn fi kọ́ wọn ni Hmm. ohun tí ìyá dẹ̀ bá lọ́wọ́ mi ni ó wá jẹ́ ká wà committed ṣé màá torí ìyẹn màá lọ ní mò ń wò ta hmm. nígbà tí ire bá wá dé ẹnìkan tí òmò bí mo jẹ níbẹ̀rẹ̀ hmm. àwa lòun fẹ́ kó irọ́ ọlọ́run níjẹ́ àwa tá a jọ jìyà lájọjọrọ̀ now gbólóhùn kejì tí mo fẹ́ káwọ́ lẹ́yìn commitment ni ìṣọ̀kan. ìṣọ̀kan. bíbélì sọ pé ìdílé tó bá pínyà sí ara rẹ̀ only a family that is divided again itself mm. shall not prosper ó ní mo ò ní ṣe rere hmm. tí ò bá ti sí ìṣọ̀kan nínú ẹbí hmm. ìyá máa jẹ ẹbí yẹn. ìyá jẹ wọn jù. ṣé ni mo ṣe wà àwọn kan gbàgbọ́ wípé ìyàwó mi ló ń ṣe mí hmm. kínní kan ló ṣe mí pé tí àwọn mi ti bá mi jà ẹ jọ ìyàwó rẹ ò ṣe ọ tí ìṣọ̀kan ò bá ti sí nínú ìgbéyàwó mà àti ní àkójọ ó máa nira kábíyèsí. bí ó bá lé ìyàwó àtọmọ náà máa fi ṣàpẹẹrẹ nígbà tá a tún ti hmm. dàgbà àwọn mùsùlùmí máa ń sọ pé lóun kan wọn á náà sọ kùránì kalẹ̀ mọ́mì hmm. inú ilé tèmi èmi náà máa ń sọ ìwé nìkalẹ̀. bẹ́ẹ̀ni. Hmm. <laughs> màá pín àwọn ọmọ yá ìwọ mú chapter one bóyá sáàmù ni màá ní mú chapter one to ten ìwọ mú chapter eleven to twenty. tá a ṣe máa ka gbogbo ẹ̀ láàrin wákàtí kan máa ka tán gbogbo sáàmù yẹn àwa bẹ̀rẹ̀ àdúrà. ìṣọ̀kan wa yẹn Hmm. ó máa ń yí ìgbà padà kábíyèsí tí ìṣọ̀kan bá ti wà láàrin ọkọ àti hmm. aya ìrọ̀rùn ló bá dé ìrọ̀rùn ló bá dé ìrọ̀rùn ló fún wọn because ìgbé ayé wọn á yàtọ̀ ẹlòmíì máa ń bi mí lè rè pé kí lẹ ṣe máa ń ṣe máa ní kí náà ṣe ń ṣe kí ni hmm. ẹlòmíì máa ní òun ní prayer partner á lọ yan prayer partner níta níta mà the best prayer partner tí ènìyàn lè ní àtẹnìyàn lè bá gbàdúrà pọ̀ hmm. ó ní aya àti ọkọ hmm. àwọn àdúrà kan wà tó yẹ pé àwọn èèyàn ọkọ àti ẹ̀ ó máa ń gbà tó yẹ pé hmm. tẹ́ bá gbà mi ò lè máa ṣàlàyé ẹ̀ bí àwọn àdúrà tó le àwọn àdúrà tó ta kókó tọkọ àti ìyàwó á gbà tí ó máa mú kí ọ̀run ṣí táyà wò pé ah kí ló ṣe ṣe kí lè ṣe ṣe ọ̀nà lẹ́gbẹ̀gbà torí pé wọ́n ṣe kí ni wọ́n wà ní ìṣọ̀kan ni. Hmm. now ìkẹta hmm. mo pè ní ìbálòpọ̀ ìbálòpọ̀ intimacy hmm. ṣé rí tí ìyẹn bá ti sọ̀rọ̀ láàrin ọkọ àti aya ilé wọn ti ń tú lọ mo ṣe statistics kan ní bí ọdún mi mẹ́wàá sẹ́yìn inú ìjọ kan ni mo ti lọ ṣe mo kàn béèrè béèrè ni má kọ orúkọ rẹ sí o kàn dá mi lóhùn mo dẹ̀ fún wọn níwèé pé melo ni ó yẹ kí ọkọ àti ìyàwó máa súnmọ́ra láàárín ọ̀sẹ̀ àbí láàárín oṣù hmm. ṣẹ̀rí ìdáhùn tá a gbà hmm. pàwọ̀ tó wà nínú ṣọ́ọ̀ṣì yẹn hmm. gbogbo akọ́bẹ̀rẹ̀ sí ní akúsẹ̀rìn arẹ́rìn lọ ìgbà tí wọ́n á bọ́ sáàárín àwọn èèyàn kájọ ṣe analysis mo rí ọkọ sọ pé ẹ̀ẹ̀kan láàárín oṣù mo rí ìyàwó ìyàwó ẹ̀ dáhùn ìbéèrè ó sọ pé ẹ̀ẹ̀mẹ́ta ọkọ dáhùn ẹ̀ẹ̀kan nínú oṣù mọ́mì ṣé ti mọ̀ pé ìdílé ẹ̀ ni ó ti kàn bá múra wàhálà ti ń bọ̀ mi. ó ní pírọ́blẹ́mù. ìgbà tá a wá bẹ̀rẹ̀ sí ni fi wọ́n ṣe àáfi àkàwé ìyá mo rántí ọkùnrin yẹn dìde ó ní kí ló dé ṣó ń jẹ ní. àwọn á dìde mo ní ẹ jọ ìbálòpọ̀ láàrin ọkọ àti aya oúnjẹ oúnjẹ ni. Hmm tó bá kẹ tó fẹ́ra yín ara nǹkan tẹ́ ẹ ti yẹ kẹ́ ẹ mọ̀ nìyẹn intimacy máa wà nígbà tá a máa parí statistics yẹn ní ọdún yẹn lọ́hùn àwọn tó sọ pé ẹlòmọ́ra ẹni tó dáwọ́ pé ojoojúmọ́ hmm. ara ọkùnrin míì lè dúró oṣù kan kó má lóbìnrin hmm. ara obìnrin míì lè dúró oṣù kan kó má rọkùnrin tẹlòmíì dẹ̀rẹ̀ lójoojúmọ́ ni tí wọ́n bá ti tí ẹ ẹ relationship yẹn ò bá ti balance. Hmm òun ló máa mú kọkùnrin míì dìde kó lọ máa wò ta kó lọ wò ta hmm. obìnrin míì máa dé òun àtọkọjọdé lálẹ́ á ló rẹ òun hmm. máa sọ fún mi jọ ìjọ tí má ti sọ pé ó yá hmm. jọ má sọ pé ó rẹ̀ ẹ́ o and ọlọ́run dẹ̀ ràn wá lọ́wọ́ má ló yá ó yá. kẹ́ ẹ má lọ ti olùṣọ́ àgùntàn bọ́ọ̀ta o kọ́ má lọ tì mí bọ́ọ̀ta o. <laughs> <laughs> àwọn fúnra ara wọn náà sọ pé má dẹ̀ sọ́ra ní ẹ wá gbọ́ ìgbà míì wà mo lè má béèrè ó lè wu ẹ̀yin o èyí tó jẹ́ kó máa ń ti ọ̀pọ̀lọpọ̀ obìnrin lójú láti béèrè kí kò sí ó dé sọ pé àwọn méjì wà ní òhò ó ní ojú kò sì tì wọ́n hmm. tá a bá ti sọ pé ìtìjú wà nínú ìgbéyàwó ìṣòro ti bẹ̀rẹ̀ so obìnrin yẹ kó béèrè ọkùnrin yẹ kó béèrè hmm. àwọn nǹkan wọ̀nyí tá a kà sí nínú ìgbéyàwó rèé tó ń mú wàhálà dání. Hmm. ìkẹrin ìgbéyàwó gbọ́rọ̀ wà. Eh, bàbá wa kẹ́tẹ̀ tó lọ síbi ìkẹrin nítorí àsìkò mi sáré ṣùgbọ́n eléyìí tẹ ibi tẹ̀ sọ yẹn mi fẹ́ gbàgbé ìbéèrè yẹn ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin tó jẹ́ pé tán bá ti gbìyànjú láti béèrè lẹ́ẹ̀kan àbẹ́ẹ̀ méjì tí ọkọ wọn bá ti fojú oníṣekúṣe àbálágbèrè wò wọ́n kí ni wọ́n lè ṣe láàrin yẹn ká ah. tó tẹ̀síwájú. Eh, kò tọ́ kọ́kọ́ fojú oníṣekúṣe wò wọ́n hmm. ṣe rí àwọn àwọn mẹ́ńtálítì kan ti wà lórí wa nílẹ̀ nílẹ̀ wa yìí hmm. kò sí ohun tóbìnrin ní ráìtì sí lọkùnrin ní ráìtì sí hmm. òótọ́ ibi sọ pé ẹ̀yin aya ẹ máa tẹríba fún àwọn ọkọ yín but ṣe rí ibi tí mò ń sọ̀rọ̀ lórí intimacy kò sí ìdí tọkọ máa sọ pé ìyàwó mi ń wò ta ló ṣe ń béèrè a gbọ́dọ̀ rí gẹ́gẹ́ bíi pé à èmi máa ń sọnù létè mi tóbìnrin ò bá béèrè tó dẹ̀ wù hmm. ẹlòmíì obìnrin míì ti kú sínú ilé torí pé ó wù kọ́ńkán jọ ṣe é hmm. tọkọ ò dẹ̀ béèrè fún hmm. ṣe mọ̀ ohun tó ṣe mẹ́rin ni pé communication gap ti wà à ń láti jọ máa bára wa sọ̀rọ̀ mo kọ́ wọn mo sọ fún kọ́ lọ́wọ́ kò mọ́ ni tíwà àti ìyàwó ẹ̀ gan bá ṣe tán appreciate ọkọ àbí ìyàwó appreciate ọkọ ìyàwó ẹ pé ah ẹ ṣé àná ah mo I, had a nice time yesterday hmm. daddy thank you ẹ jẹ́ àwò mà hmm. tí ẹ bá wo àwọn fíìmù lèmi fẹ́ fi ṣàpẹẹrẹ tí ènìyàn bá lọ bá obìnrin olùkú ẹ̀ ń ta tó bá lọ tó bá dé tó bá ṣe máa dé ọ̀n lè pera wọn kó ní à ẹ ṣé ẹ̀kan mo gbádùn yín mà ìyẹn ṣe jí ọ̀rọ̀ tá à ń sọ fún olùkù níta hmm. tá a lè sọ nínú ilé ara wa hmm. Hmm. ó yẹ kó jẹ́ ohun tó yẹ kí a lè máa fi exchange wí ah dadi ẹ try lẹ́nu ẹ try lẹ́nu mo mo gbádùn yín dadi ò bá dẹ̀ dojú àmì ó yẹ kí wọ́n sọ pé dadi ah, dadi eh, eh. ẹ ṣe dáadáa tó lẹ́ni o bàbá wa ẹ wo ibẹ̀ la máa ti gbé ọ̀rọ̀ yẹn mo ti wá mú ẹyọ kan yìí nínú ọ̀rọ̀ tẹ̀ ẹ̀ sọ pé lóòótọ́ ni tí wọ́n bá lọ síta bóyá nínú. No eré àgbéléwò tá à ń wò káàkiri tí wọ́n bá padà dé wá ní à I really enjoy myself pẹ̀lú ẹ o àì ṣe gan ni bó ṣe fọwọ́ kàn mí bó ṣe ṣe ṣùgbọ́n irú àwọn nǹkan bẹ́ẹ̀ kì í ṣẹlẹ̀ nínú ilé ọ̀rọ̀ rẹ̀ yẹn gbogbo wa ta wà ń lé hm, ẹja fún yẹn sọ́wọ́ sí ká má fi jẹun bó ṣe é ṣe kó jẹ́ ara nǹkan tó ń pa ìgbéyàwó wa kú lọ náà lélẹ́yìí bàbá wa tó fẹ́ lọ dé òkè lọ́hùn fẹsẹ̀ rájò ká tó wá tẹ̀síwájú nínú ọ̀rọ̀ tẹ̀sán àti méjì tó kù tẹ máa fi ṣàlàyé fún wa orin wo lẹ tún fẹ́ ká lọ wò nílé ká tó fi fi ẹsẹ̀ rajó. orin kan bó ṣe ń wù mí tí kò kàn kọ́ mọ̀ níwọ̀n bóyá ó wà ń tàn sí hmm. Adémọ́lá kinní kan ló kọ ìgbéyàwó dùn ó ìgbéyàwó ọmọ Jésù ó dùn yéye. ẹ jẹ́ ká wò ó tá a bá rí i tá a bá wá rí i a máa tún wà kan lára tàwọn bàbá wa tó jẹ́ orin eh. ìgbéyàwó tó wà nílé ẹ jẹ́ ká eh. lọ sókè lọ́run ká fi yẹn náà ká fi fẹsẹ̀ rájò tá a bá fi máa padà dé bàbá máa tẹ̀síwájú ẹ má ì tí ì lọ síbi kankan wọ́n padà bọ̀. tẹ́ ṣe wà lórí Kaftan television yorùbá tẹ̀yìn nígbà tí bàbá mi nínú olúwa tí wọ́n sì mọ̀ nípa ọ̀rọ̀ ìgbéyàwó dáadáa dáadáa wọ́n ń túṣu désàlẹ̀ kòkò fún wa nípa nǹkan tá à ń pè ní ìgbéyàwó àti àwọn ohun tá a lè máa ṣe tó lè mú kí ìgbéyàwó wa kó dán mọ́rán yín mọ́rán yín kó má ti di ìṣẹ́jú méjì ìgbéyàwó ó ti túká ẹ̀yìn bàbá wa ti ń ṣe atótónu látàárọ̀ wọ́n sì tún wà ń kalẹ̀ báyìí wọ́n wà dípé bàbá wa ẹ kú kalẹ̀ yes ma ẹ ǹlẹ́ sà ẹ ṣe púpọ̀ ma. à ń sọ̀rọ̀ lọ nípa ọ̀rọ̀ ìbálòpọ̀ ìbálòpọ̀ kó tó di pé a lọ sílé agbára tá mm. a lọ fi ẹsẹ̀ rajó díẹ̀ ní eléyìí tó jẹ́ pé ẹ̀sìn ń ṣàlàyé àwọn nǹkan kan fún wa pé ó dáa tí lọ́kọláya tí wọ́n bá jọ bára wọn lò pọ̀ kí wọ́n lè sọ pà ẹ máa ṣe ohun ohun tẹ́ ẹ ṣe yìí ó mà dùn mọ́ mi nù mm. tàbí ó mà kù díẹ̀ káàtó àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ibẹ̀ náà ni ẹ bá ọ̀rọ̀ yẹn dé bí akẹ́ tẹ̀síwájú. ọ̀rọ̀ yẹn jẹ́ kí n rántí nǹkan kan lọ́jọ́ kan hmm. ẹnìkan fún mi ní wọ́n fún mi ní tíì kan hmm. wá mu tíì yẹn lórí ìgbà last year nínú covid yẹn ni pé a wá hmm. lórí ọ̀fẹ́ láti súnmọ́ra ìyá mi béèrè béèrè kan lọ́wọ́ mi nígbà tó wáyà bí ọjọ́ kan àbí kejì sọ ni ah, dúró lánàá ah, ó dàbí ẹni pé kílẹ̀ kílẹ̀ ń lò. ẹ ṣe kínní èrí ni o. kílẹ̀ ń lò mọ́ ni kojú tí tí mo ní àti ah, yẹn ń ṣiṣẹ́ báyìí gan o. Hmm. ẹ yà máa mú ìyẹn hmm. túmọ̀ sí pé òkè ìyàtọ̀ wà hmm. olú ẹ ò máa kéré sí. bẹ́ẹ̀ni yẹn ti ń dàgbà tẹ bá wò ó nígbà téèyàn bẹ̀rẹ̀ gbé aṣọ ọ̀rọ̀ mo sọ twenty two years nígbà tá a bẹ̀rẹ̀ nígbà yẹn àyàn ń gòkè lọ èèyàn ń gòkè lọ èèyàn ń gòkè lọ agbára yẹn ń dínkù ó ń dínkù ó ń dínkù but mm ó ṣeé kí agbára má dínkù tí wọn bá ń tọ́jú ara ẹ̀ hmm. so tábàjọ ń fi ọ̀rọ̀ ojomi tó rọrọ̀ amòye tá a kù sí eléyìí tó tún ṣe kẹrin tí mo fẹ́ sọ ni hmm. um, ìgbéyàwó gbọ́dọ̀ ní àfojúsùn àbí kí la fẹ́ pè pé wà purposeful. Eh, àfojúsùn náà ni kéèyàn ní àfojúsùn tó dáa àfojúsùn hmm. now èyí mo fẹ́ mú lọ síbi pé èmi ni ti Paul ìwọ ni tàpólò kò dára kó wà ibi tí a ti máa ń wo àwọn kan pé ó yẹ kí ọkọ àti ìyàwó kan ní joint account tán àbá ní joint account kí àṣírí má wà ju bó ti yẹ lọ nínú ilé tèmi kò sí ohun kan tí mo ní tíyàwó mi ò mọ̀ kò sọ tíyàwó mi ní tí ò mọ̀ bó jẹ́ ká máa ń sọ gbólóò kan yìí pé a máa ń sọ lẹ́yìn wá pé ẹ owó tóbìnrin hmm. owó tèmi owó tiwa ni owó ti ọkùnrin eh, owó gbogbo wa owó tiwa. <laughs> bọ́lá ń ṣe dá ayé nù. ṣùgbọ́n ẹgbẹ́ náà wà pé tó bá rí bẹ́ẹ̀ náà hmm. síbẹ̀síbẹ̀ náà owó ti obìnrin yẹn náà hmm. a máa jọ ọ̀nà ni tá a bá mọ ọgbọ́n láti mú obìnrin as ọkọ kò sóhun tíyàwó wa ní tí ò ní fi bá wa lò ṣùgbọ́n tó bá jẹ́ pé náà jẹ́ni tó lera obìnrin náà máa háwọ́ sí wa ṣùgbọ́n tá a bá jẹ́ni tó ń fọ́n kátà dẹ̀ ń fi fún hmm. òun náà ò ní awọ sí wa à ń láti wà purpose then tá a bá gbé iṣẹ́ kalẹ̀ iṣẹ́ ìgbọ́n ọ̀jẹ̀ iṣẹ́ àwa méjèèjì hmm. nínú tí ká máa train ọmọ hmm. iṣẹ́ ọkọ àti aya ni ìṣe pé ẹ lọ bá ya yín ẹ jẹ́ fún yín lápẹẹrẹ kan lọ́dún kan ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ nínú ilé mi àwọn ọmọ mi kéré wọ́n fẹ́ raṣọ Christmas mo á mú owó mo á fún mọ́mì wọn kán lọ raṣọ fún wọn gbàtí mọ́mì wọn dé ó kaṣọ fáwọn ọmọ àwọn ọmọ mi gbaṣọ lọ́wọ́ màmá wọn wá bá mi nínú ilé wọn wá dúpẹ́ hmm. dádì see the cloth mommy bought for us <laughs> help us to thank mommy àmọ́ ah, á dúró báyìí pé ẹ ní sùúrù o <laughs> kí ló ṣẹlẹ̀ mẹ́yẹn o èmi mo kówó lẹ̀ èmi mi ṣùgbọ́n mi ò gbọ́dọ̀ sọ̀rọ̀ hmm. débi pé àwọn ọmọ òní kò ní yé wọn ju bó ti yẹ lọ hmm. mo ní àmọ́ mi yìí ṣe gan mo á pe mọ́mí ọmọ ní à ìgbà tẹ́yìn kájú fáwọn ọmọ hmm. ẹ̀yin ò ṣe ṣàlàyé bó ṣe jẹ́. crazy what your daddy bought for you. ẹ̀yin náà ń dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin náà máa mọ̀ hmm. wọ́n ní kí n má bínú pé kí láyé fẹ́ ṣe mo ní ẹ má wọrí màá dọ́gbọ́n mi ìjọ tí máa padà kó fún wọn mọ́mí ìjókòó mo jókòó mo wá pe àwọn ọmọ mo ní ẹ̀yin ọmọ owó tèmi àti mọ́mí yìí kó dání tí a fẹ́ fi raṣọ fún yín rèé o ó yá ẹgbà ẹ kó fún mọ́mí yẹn kó lọ raṣọ ṣe ti mọ̀ pé mo ti mo ti pin ní ìsìn wọ́n ti mọ̀ pé dádì àti mọ́mì ló gbowó pọ̀ bó tẹ̀ jẹ́ mi mo kówó lẹ̀ ṣùgbọ́n mo ti pin ní ọ̀nà tó yẹ pé àwọn hmm. ọmọ á lè mọ̀ now ìgbéyàwó gbọ́dọ̀ wà purposeful hmm. inú train ọmọ hmm. inú ṣiṣẹ́ tíyàwó rẹ̀ bá ń tajà ẹ má dáadáa bóyá ó lọ bí iṣẹ́ tó bá dé láti ibi iṣẹ́ àbá ò níbi iṣẹ́ rẹ o kí lohun tó ṣẹlẹ̀ níbẹ̀ lé ni o bóyá tí ọkọ àti aya bá lè bára wọn sọ̀rọ̀ hmm. a lè kọ ní ohun tí ó ṣe tí a bá lọ síbi iṣẹ́ gẹ́gẹ́ bí àpẹẹrẹ nísìnyí tó bá dé a fún mi ní breakdown tó ṣẹlẹ̀ ńbẹ̀. bẹ́ẹ̀ni hmm. a ní torí pé o mọ̀ pé tóun bá dé ilé ẹ máa bá mi sọ̀rọ̀ lórí nǹkan báyìí hmm. mi ò dáhùn o pé mo pé tí a bá jọ fi ọ̀rọ̀ jomi toro ọ̀rọ̀ màá lè fún wọn ní ìdáhùn lọ́la a ti mọ̀ pé àá méjèèjì lájọ wà náà rìn àjò yẹn adẹ́jọ́ máa fún ara a máa lára wa lọ́yẹ̀ Hmm. kì í ṣe pé kọ́yàwó ti bọ́ta kọ́kọ́ wa sọ pé mo ti mọ̀ pé wàá sọ̀rọ̀ àbí wọ́kọ́ hmm. ẹnu ẹ sọ̀rọ̀ yẹn hmm. ìwọ mọ̀ pé o máa sọ̀rọ̀ ó ti sọ̀rọ̀ ó ti sàsọ jù àbí mo mọ̀ ìyàwó mi ó máa ń sọ̀rọ̀ jù ó lè ó burú kò sí nǹkan tí ò lè sọ tán o mọ̀ ìyàwó ẹ ó yẹ kí wọ́n fúnra lára rẹ kó o ti kọ́ lẹ́kọ̀ọ́ ohun tí òfin lè sọ̀rọ̀ jù ẹjígbéyàwó yà á lè wà purpose wa lè nítumọ̀ á lè ní direction kò ní jẹ́ pé àwọn ọ̀rẹ́ sọ pé wọ́n á máa fìyàwó bu ẹlòmíì àgbéyàwó ẹ̀ àgbélẹ́bí lọ́wọ́ mo rántí ọdún kan a fẹ́ ṣòkú bàbá mi àwọn ènìyàn jókòó èmi ò sí mẹ́ ìyàwó mi ló lọ sí mítìn gbogbo wọn ti ń sọ̀rọ̀ wọ́n ti ń sọ̀rọ̀ wọ́n ti ń sọ̀rọ̀ ìyàwó mi dákẹ́ gbà tó dìbọn kí mi sí ń bẹ̀. bẹ́ẹ̀ni. ẹgbẹ́ mi ló wá pè é pé arábìnrin tí ẹ̀ dá sọ̀rọ̀ yìí ọkọ ẹ̀ ò sí bí ìwọ náà sọ̀rọ̀ kan ó ní à gbà tẹ́ ẹ̀ pè mí pé kí n sọ̀rọ̀ tẹ́ ẹ̀ pè mí sí i. ó ní òkè ìwọ náà sọ̀rọ̀ ohun tó ti ń sọ for two hours. Hmm ìyàwó mi wá dá sí níṣẹ́jú yẹn ìṣẹ́jú kan lọ́yẹ̀ jẹ́ wá sọ̀rọ̀ nígbà tó sọ̀rọ̀ ẹ̀gbọ́n mi ní onírú ọ̀rọ̀ ẹlẹ́nu wá jẹ́ ká máa ṣe wàhálà táàrọ̀ ó nígbà tẹ́ ẹ̀ béèrè hmm. ọ̀rọ̀ tán ti sọ bọ̀ yẹn ẹ̀gbọ́n mi ó dẹ̀ da gbogbo ẹ̀ nù etí àwọn omi sọ ó wá gbà mú pé nǹkan táwọn obìnrin yìí sọ ó lọ́kọ lórí òun la máa lò hmm. láti ìgbà yẹn ààyè tó dúró sí kì í ṣàyè ìyàwó torí pé a gbé ìgbé ayé pé àìdíà tó wà lórí tèmi èmi ń pọ̀ sínú tiẹ̀ èyí tó hmm. wà nù tiẹ̀ mò ń pọ̀ sínú òun náà ń pọ̀ sínú mi abádẹ́nu ẹbí tiẹ̀ náà àyè tí mo wà mí wà nípò ọkọ wọn hmm. mo wà nípò bàbá màmá hmm. ìyàwó mi á pè mí á ní dádì torí pé wọ́n mọ̀ pé ohun tí máa sọ màá sọ gẹ́gẹ́ bí ọkọ wọn ṣe fẹ́ sọ wọ́n ṣe sọ now eléyìí tó kẹ́yìn ń bẹ̀ ni wípé complementary mo ti sọ nínú ìbálòpọ̀ ó yẹ ká máa kíra wa obìnrin lọ ṣerun ó ṣe mí rí dáadáa ìyàwó mi máa mọ̀ọ́mọ̀ dán mi wò kò ní túnun ṣe a máa retí pé kí n sọ̀rọ̀ èmi ò ní sọ̀rọ̀ àwọn fún wa ló máa pè mí pé àà ẹ tí ẹ lè sọ ọ lórí ìròyìn pé mo túrun kalẹ̀ láti jẹta pé mo túrun kalẹ̀ láti jẹta mi dẹ̀ ṣe ẹ má bínú kẹ lọ ṣerun yìí náà hmm. a bẹ̀rẹ̀ sí compliment ara wa nígbà tó dọjọ́ kan ìyàwó mi lọ ṣerun bó ti ń ṣerun bọ̀ ó ṣírun yẹn lẹ̀ ìkan náà àwọn ọmọ mi nínú olúwa wá wà nínú ilé mi bí ó mi ṣe ọlọ́ọ̀kan báyìí ló ní à mọ́mì hmm. à irun yín ó ga o mo láìkí ẹ̀ gan hmm. mi ò dẹ̀ sọ̀rọ̀ torí pé mo mọ̀ yìí pé bó ti ń bọ̀ yẹn kò yẹ kó ṣírun yẹn lẹ̀ fẹ́ èmi ló yẹ kí n kọ́kọ́ rí kò mọ̀ pálẹ̀jọ́ wà nù ilé <laughs> bẹ́ẹ̀ ó fẹ́ kí n rí ló ṣe ṣí ilẹ̀ Hmm. so àlejò tó wá tó kọ́mẹ́ǹdì ẹ̀ yẹn ó ti kémi lára pé ó sì máa jẹ́ kàkí bẹ́ẹ̀ ni ẹja mi ò sọ̀rọ̀ <laughs> ìgbà tó kémi àti ẹ̀ mọ́ akọjú sí ẹ̀ mọ́ ní ẹ̀yìn ń bọ̀ ńlé. ẹ ẹ ṣẹ̀ṣẹ̀ sínú tó fàn ẹ̀. ẹ wá ṣí irun lẹ̀ káwọn ẹ̀ máa àdmáyà yín àbí <laughs> ṣe ẹ fẹ́ káwọn ẹ̀ máa àdmáyà yín èmi kọ́ ni ẹkùn ẹ̀ ṣe é fún ni. láti ti fi style jowú. <laughs> láti ìgbà yẹn hmm. gbogbo ẹ̀dẹ́ yí padà ó yẹ hmm. ká lè máa compliment ara wa ibi tí then ìyàwó ọ̀pọ̀lọpọ̀ máa máa wá mistake ìyàwó ìyàwó hmm. máa wá mistake ọkọ hmm. kò sí ọkọ tó pé kò sí ìyàwó tó pé Hmm. gbogbo wa ọlọ́run dá láti compliment ara wa ni hmm. ibi tọkọ ẹ wíìkì sí hmm. ìwọ á jẹ́ strength ẹ ń bẹ ibi tí ìwọ wíìkì sí ọkọ náà jẹ́ strength tiẹ̀ ń bẹ ohun tá a ṣe pè wá ní ọkọ àti ìyàwó nìyẹn oníkàfọ ọwọ́ kí n pa síbi tí mo ti bẹ̀rẹ̀ òun jẹ́ pé bí ọwọ́ yìí ṣe wà yìí ẹ̀yin náà lè ṣe nínú ilé. Mm, ẹ ṣe nínú ilé o kò ṣeé sí o ẹ ṣe kẹ́ ìdánwò. èmi gan ti dánwò nígbà bàbá wa kọ́kọ́ ṣe mo pé àwọ̀ ah, tá a máa ṣí. tá a máa ṣí. tá a máa ṣí. so tẹ bá ti rí ẹ rí pé kò lè ṣeé ṣí rárá. kò ṣeé sí o. òun lọlọ́run ṣe ṣe wá bẹ́ẹ̀ ó rí jẹ́ pé ibẹ̀ gangan gan ni ìgbéyàwó wà ọwọ́ ìmọ̀ṣẹ̀wà eléyìí á ṣí eléyìí á ṣí eléyìí á ṣí ṣùgbọ́n eléyìí kò sí nǹkan tẹ̀ lè fi ṣí. kò sí ara ìdí tẹ́lifíṣẹ́ pé ibẹ̀ náà là ń fi ríǹgì ìgbéyàwó sí ni. Hmm, ibẹ̀ ni. so ó ẹ jẹ́ ká máa compliment ara wa gẹ́ nínú ìgbéyàwó ọlọ́run adé ràn wá lọ́wọ́ mo hmm. gbàdúrà gbogbo ilé tó ti ń dàrú hmm. lọ́wọ́lọ́wọ́ ọlọ́run á tò. àmín àmín ilé tó ti túká o gbàdúrà ọlọ́run á dá wa padà bọ̀ sójú ọ̀nà. àmín. tẹ ilé sàtáni ń tàkò tó ń ta ọfà sí láti bàjẹ́ lórúkọ láti jésù kò ní ṣe é bàjẹ́ o ẹ wá jẹ́ kí àwa ọkọ àti aya kí n fi eléyìí máa kò ní bí kan mẹ́ mm. ó ní ẹ̀yin aya mm. ẹ tẹríba fún àwọn aya ọkọ yín mm. àṣẹ ọlọ́run ni àwọn kan máa ń bẹ wọ́n sọ pé equality of man and women mọ́mì kò sóhun tó ń jẹ́ bẹ́ẹ̀ nínú ọ̀rọ̀ ọlọ́run hmm. there is no equality hmm. ọlọ́run sọ pé nínú ìgbéyàwó ẹ̀yin aya ẹ tẹríba. Hmm. ẹ̀yin ọkọ ẹ fẹ́ ẹ fẹ́ràn fẹ́ràn aya yín ẹ mọ̀ ṣojú méjì ẹ mọ̀ ní aborídùdù lẹ́gbẹ̀ẹ́ ògiri ẹ mọ̀ ní aborídùdù lẹ́gbẹ̀ẹ́ ògiri ẹ fẹ́ aya yín ẹ fẹ́ hmm. ìyàwó náà lè tẹríba ìyàwó tó bá tẹríba hmm. òun ló lè rí ọkàn ọkọ ẹ̀ ó lè rí kàn gbà ọkọ arábìnrin kan ó lẹ́nu ó máa ń jà ó máa ń bú ọkọ ẹ̀ ó máa ń ṣe wà lọ́dọ̀ babaláwo. Hmm babaláwo hmm. á sọ fún pé ọmọ tí máa ṣe fún ẹ máa hmm. fún ẹ ní kinní kan ṣó tọ́kọ ẹ bá ti bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ sí ẹ tó bá ti ń bú ẹ hmm. kò fi ṣe mí ìsọtán o nǹkan tó ṣẹlẹ̀ tí mo rí ni o ọ̀dọ̀ babaláwo náà lọ ó dẹ̀ dé bọ́kọ ẹ ti ń bu lọ́jọ́ yẹn ọkọ ti hàn pé ìyàwó máa sọ̀rọ̀ nǹkan tí babaláwo wá fún ó ní tó bá ti bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ báyìí ó ní kó wá gbogbo hàn láti fi kinní ẹ sẹ́nu. kò fi sẹ́nu kò dẹ̀ má dùn. kò lè dún náà èmi kò ní fẹ́ kí ọ̀sẹ̀ kéde ọ̀sẹ̀ kejì ọ̀sẹ̀ kẹta ọkọ àwò pé à ah, ìyàwó mi tí n bá dé ó máa bú mi kò ń bú mhm. mi kò ń sọ̀rọ̀ mọ́. yóò bú mi bí ẹni ah, ah, láàyè ni. táìmù gbà yẹn ni kí a ṣẹ̀ṣẹ̀ jáde. mọ́mì ọkùnrin yìí ń bọ̀ níbi iṣẹ́ lọ́jọ́ kan ó ra Kia Rio brand new ó rà wá fún ìyàwó ẹ̀. Hmm. ìgbà tó ìyàwó gbé mọ́tò dé ọkọ gbé mọ́tò dé lé dádì ìwà ibo lẹ ti rí ó ní mọ́tò ẹ nìyẹn ó ní ah hmm. mọ́tò mi. èmi nìkan tán. kí ló ṣẹlẹ̀ ibo lẹ ti rówó. Hmm. ìyàwó ò mọ owó sálárì tọkọ ń gbà. Hmm. ọkọ ra mọ́tò tìyàwó the following day ó ra mọ́tò tara ẹ̀ ó gbé wálé ó wà lọ́ba ìyàwó wà lọ́ba àbára ó ní pé ah bàbá oògùn yẹn jẹ́ ọkọ mi ti fún mi mọ́tò ṣe ló ń fowó kẹ́ mi báyìí bàbá ní mọ̀ nìṣó ń lé ẹ̀ mo fẹ́ rí ọkọ ẹ ó ní à à à ẹ jọ ẹ mọ kó bá mi ẹ mọ lọ bá rí mo di ajúlé kiri àbá ní ní ṣòun bẹ òun á tẹ̀lé ọ ọkọ ló sọ ọ̀rọ̀ ẹ jáde tọ́dọ̀ àmọ́ àdásí àmọ́ àdìẹ́nà ìdè wọ́n pè mí sọ̀rọ̀ yìí ọkọ wa sọ fún bàbá dọ́dọ̀ bàbá bàbá yẹn wà níbi òun ò ṣoògùn fún ẹ o ṣùgbọ́n màá tó ń sọ̀rọ̀ ó ẹ bébébébébébé mo rí mọ́ pé ẹnu ẹ ló ń pa ẹ́ Hmm. ó ní kan tí mo fún ẹ lọ mu wá ìyẹn wá ojú ọkọ ẹ báyọ̀ kọ́ ni ẹ lọ mu wá náà wá wọlé wá lọ mu wá excuse ma bàbá adé kó mọ tú ohun tó wà ń bẹ ó tu òwúrúdú tó yí ká ó tú yẹn kúrò the next thing òwú fún ló gbà tó máa wọnú ohun tí wọ́n dì màmá igi ìṣáná ẹyọ kan hmm. ni bàbá dì sí ló fòwú dì oníṣòwò ti rí ohun tí mo fún ẹ hmm. ó ní kò sí nǹkan kan bẹ igi tó wà ń bẹ lélẹ́yìí o. Hmm. ó lẹ́nu ẹ̀ ó tán ohun tó bìnrin yẹn fi yí padà pátápátá nìyẹn hmm. tó fi tẹríba so obìnrin tí ò bá tẹríba kò lè wọ inú ọkàn ọkọ kò lè rí ayọ̀ ọkọ hmm. ọkọ tí ò bá fẹ́ràn ìyàwó ẹ̀ òun náà ò lè rí adùn ìgbéyàwó a ní láti fẹ́ràn ìyàwó wa dénúdénú pẹ̀lú ohun tá a bá ní ẹ bá wò nígbà tá a bá ṣèwé ìyàwó ní ṣọ́ọ̀ṣì èmi ìwọ máa fẹ́ ìwọ máa kẹ́ ìwọ máa mm, dùn nínú ìwọ máa bu ọlá fún ìwọ máa gẹ̀ẹ́ gbogbo gẹ̀ẹ́ gẹ̀ẹ́ dùn gbogbo ṣé ibi ìgbéyàwó yẹn ló parí sí ni hmm. ó yẹ ká lè practicalize yẹ ká bẹ̀rẹ̀ sí ní múlò nínú ilé wa so that ìgbéyàwó wa lè dùn. a lè dùn ah bàbá wa eh, ọ̀rọ̀ pọ̀ tí mo fẹ́ sọ bóyá màá sọ pé ẹ sì tún máa padà wá ní kò ìjọ yẹn tẹ̀ bá wá padà dé tẹ́ bá kàn ti gbà wá níyànjú kékeré báyìí question and answer ló máa wá kù nítorí ọ̀pọ̀lọpọ̀ ìbéèrè ló wà ńlẹ̀ mi ń béèrè pé tí èmi àtọkọ mi bá jọ fẹ́ ralẹ̀ tá jọ fẹ́ kọ́lé orúkọ wo ni ká kọ sí i àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ <laughs> ẹ padà wá nítorí àsìkò mi ti sáré lé ní ẹ nílé láǹfààní láti dáadáa wá lóhùn ṣùgbọ́n ẹ bá mi sọ gbogbo ibi táwọn aráalé àsìtò ti bá yín pàdé pàápàá fún wọn nílé. orí social media social media. Adémọ́lá Adépọ̀jù lórí Facebook the same thing lórí Instagram àti. Uh, YouTube àbí no, Twitter. No, no, no. Twitter. Adémọ́lá Adémọ́lá Adépọ̀jù. Adépọ̀jù. yes gbogbo bí tẹ́ máa ti bá bàbá wa pàdé gbogbo ẹ̀ náà ni wọ́n ti ṣàlàyé fún wa ó sì dá mi lójú pé gbogbo ọ̀rọ̀ tí bàbá wa ti ń sọ látàárọ̀ èyí náà ti fi sí ọwọ́ òsì ẹ̀ ní fi jẹun gbogbo àwọn kókó kókó tí wọ́n ti sọ fún wa pé ká máa múlò kígbéyàwó wa kó lè máa tẹ̀síwájú gbogbo ẹ̀ náà lẹ ti gbọ́ orúkọ tèmi ọlá òyìnbó ọbàjọ ayálúwa ṣeun ńlá fún mi aláṣàkẹ́ tìyín gangan tí ò kọ́ mọ̀ ẹbí mo ti ń dágbére lórí ètò lẹ́ni mo ní gbogbo ibi tí ẹ máa bá mi pàdé sí àtọ̀nàbàjọ ọláwálé náà ní gbogbo ẹ̀ pátápátá Facebook o YouTube o eh, Instagram o gbogbo ibi tí ẹ̀rọ ayélujára wà pátápátá at Ọ̀nàbàjọ Ọláwálé bájúrí Kaftan television Yorùbá at Kaftan TV Yorùbá náà la wà mo ti wá ń dágbére fún wa eh, wípé àtúmọ̀pàdé láàárọ̀ ọ̀la ẹ jẹ́ kí ìfẹ́ tó yè koro kó gbilẹ̀ nínú ilé wa ẹ ti gbọ́ bí bàbá ṣe sanwó ẹ̀yin ọkọ ẹ fẹ́ràn ìyàwó yín ẹ̀yin ìyàwó náà dẹ̀ nílé ẹ tẹrí ba kò sí ní tó ń jẹ́ we are equal ní tó ń balẹ̀ ayé jẹ́ náà nù táà ṣe máa tún máa fi lè àtayọ̀ pàdé lóòrọ̀ ọ̀la ó dàbọ̀ ó dìgbà kan náà bàbá wa bá mi sọ fún ara lé pé ó dàbọ̀ ẹ tún fèrè pàdé wọn lọ́jọ́ mi. ẹ ṣe gbogbo èyí tẹ́ ẹ fi tata ọ̀gbọ́n wa a ó mm. tún fèrè pàdé mo dẹ̀ gbàdúrà lórúkọ Jésù ayé wa nítumọ̀ ọ̀nà wa là ìkorò nínú mm. ayé rẹ mm. lórúkọ jésù mm. iná ọlọ́run gbé jáde ó ti jáde adùn wọnú ìgbéyàwó rẹ wọnú ayé rẹ ògo yóò fara jésù olúwa wa. àmín ó dàbọ̀. thank you